أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله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 والصابرين والصابرات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run wa adúpẹ́ fún ọlọ́run wa lẹ́ẹ̀kan sí ọlọ́run wa tí adúpẹ́ fún ọba tí ó jẹ́ kí a rí ọjọ́ òní àwọn adúpẹ́ fún ọlọ́run wa náà ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ènìyàn torí àwọn náà ń retí ó yẹ káwọn ní ọjọ́ òní ṣùgbọ́n tọ́lọ́wọ́n wà ní tọ́lọ́wọ́ gbà fún ọ ọlọ́run tí ó wá ní káwọn ní ọjọ́ òní àmọ̀dúpẹ́ fún ọlọ́run wà náà ó tún wá jẹ́ ìkan nínú àwọn ọjọ́ tí ọlọ́run ọba àlejòọlá tó jẹ́ pé lọ́dọ̀ ara rẹ̀ ló ọ̀tẹ́ntikéètì ìdàlódìá ìsọ̀láti ní ọmọ ìjọba فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون ọlọ́run bá ní ẹni níjọ júmọ́ tí wọ́n bá ti gbèrú àwọn afọ́nìmọ̀ tẹ̀sí wọ́n ní kò ṣẹjọ júmọ́ nìkan gbogbo ọjọ́ tí wọ́n bá ti gbèrú ayé gbogbo àsìkò tí wọ́n bá ti gbèrú fásá àwọn èèyàn fíkìrọ̀lá kásáré alápáǹtètè lọ síbi ìrántí ọlọ́run ọba wọ̀dárù bẹ́ẹ̀ ká sì fi títà rírà ká fílẹ̀ ọlọ́ni báyìí kò fẹ́ irun lákò eléyìí ló dáa jù fún yóò nǹkan tó tà lẹ́mọ́ tó bá yẹ pé ẹmọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti jọ́sìn fún ọlọ́wọ́ wa balẹ̀ tó rárá adúgbò fún ọlọ́wọ́ wa náà ẹlòmíì lójú ọ̀nà ibi tó wà yóò rò pé ojú ọ̀nà lòún wà kò ní mọ̀ pé òun wà totally committed to ẹ̀rọ ṣùgbọ́n bá tí ò jẹ́ ká wà totally committed to ẹ̀rọ tó fi wá sójú ọ̀nà tààrà àbàdúgbò fún ọlọ́run wa náà. àtọ̀rẹ̀ kí a ti alẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam alẹ́bi tí ọlọ́run fi ṣe òpin àwọn alẹ́bi alẹ́bi tó ṣe wípé lẹ́yìn ẹ̀ alẹ́bi mi ò ní dé mọ́ alẹ́bi tí ọlọ́run ṣe ní tọ́lọ́run fún ní the final book and the last testament ti ṣe alukoran ìwé kan ò ní perfect bí alukoran àti ìdíjọ́ gbẹ̀dà kíámù kò sì sí ìwé tí ó dé tí ó tún wá dàbí alukoran mọ́ tí ọjọ́ gbẹ̀dà kíámù fi dé àlejò tó ṣe wípé pẹ̀lú àwọn tó bá gba tiẹ̀ tó bá dídọ́ gbẹ̀dà kíámù òun ni ó tún ṣí pẹ̀ fún wa ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó wọn bá nẹ́bí náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ alúwa àti ojú ọ̀nà tí ọlọ́run bọba àríkọ́lá tó fi mọ̀ wá látara àríwá Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn tábàrí sí ojú ọ̀nà náà títí di ọjọ́ kan ọ̀dọ́dọ́wọ́ bá ní ẹran láyé nfàmọ́lù wà lábàlún ilà man àtàwọ̀ àbùkẹ́lẹ̀ sẹ́yìn yọ̀wọ̀ láyé nfàmọ́lù wà lábàlún àṣẹ ọjọ́ kan bọ̀ tó yẹ pé gbogbo tí ń ṣe wá gbìràgbìrà kò ní wúlò àṣẹ ọjọ́ kan ń bẹ ẹjọ́ pé gbogbo tá à ń torí ẹ̀ sáré kò ní wúlò àṣẹ gbogbo tí àṣẹ ọjọ́ kan ń bọ̀ tó yẹ pé torí tá a fi ń torí ẹ̀ tá a fẹ́ han ẹ̀dá ẹgbẹ́ wa léèmọ̀ àṣẹ ọjọ́ kan ń bọ̀ tí ò tiẹ̀ ní wúlò fún wa ọjọ́ tí lé bá kọ́ òní wúlò tọkọ̀ ní òní wúlò ilẹ̀ tá ní òní wúlò àwọn aṣetánì ò ní wúlò pásítátì wọn ò ní wúlò làákàyè wọn ò ní wúlò ìwé tá a kà ò ní wúlò gbogbo tó ń ká ní láyé táwa pè lóore ìkankan ò ní wúlò mẹ ìlà àtàwọn àrùkẹlù sẹlẹ àyàfẹ ni tó bá bá ẹsìn lọlọrọ ẹsìn nìkan. lọ́pàá náà àwọn afáàfin sọ fún wa náà wípé ìjọ abá ti kú gbogbo nǹkan ó padà lẹ́yìn wa pátá àyàfi àwọn nǹkan méjì kan àbí àwọn nǹkan mẹ́ta kan wọ́n ní owó àti fámílì àti iṣẹ́ eré wa ṣùgbọ́n ṣe rí owó àti fámílì pọ́pátì àti fámílì gbogbo àwọn méjì yẹn wọ́n padà létí sàárè iṣẹ́ eré nìkan ló bá wọn lọ sàárè òun ló fà á àdìsí ànẹ́bí sallallahu alaihi wasallam ó sọ fún wa wípé tí wọ́n bá tí a bá dá ẹ̀mí padà sí ara òkú wọ́n ẹgbẹ́ ẹni tí ó bẹ̀rù ọlọ́run ẹni tó ṣiṣẹ́ ọlọ́run kọ́nà kókó tẹ̀ ṣiṣẹ́ ọlọ́run lọ tábà ẹgbẹ́ èyí tí wọ́n tètè dá ẹ̀mí padà sí lára yóò gbúrò ẹsẹ̀ àwọn tó kẹ́yìn níbi tí wọ́n ti fi ètò yóò gbọ́ ẹ̀yìn ọjọ́ tí gbogbo nǹkan tá a bá wá kó jọ pátá ní kankan ní wúlò pẹ̀lú ìlànà látàlọ́ àbíkẹ́lù sẹ́yìn àfẹnitọ́ ló ń bá fún lọ́kàn àlàáfíà àfẹni tí ọlọ́run bá tí ó bá bẹ́sì lọ́dọ̀ ọlọ́run àwa bẹ̀rù gbogbo bó tilẹ̀ wò ká lórí ayé wa ọlọ́run mọ́ iyọ̀ ẹ̀sìn kúrò ní àlámọ̀rin wa ọlọ́run abẹ̀rọ ni gbogbo gbàjá títí náà bá dé bá wa tó dé bá wa sójú ọ̀nà Islam torí pé ayọ̀ gbà ẹ̀ mo sì kéré kò sí kúrò dùn kò sẹ́ni kí máa bẹ lọ́nà ẹ̀bọ̀ òkun kékeré àmọ́ tó bá ti dé ó dénú ọmọ wa ní tọ́lá kọ́ ṣe àìdá ìbò kan alábà ọ̀làlà àwọ̀là wọn là kí wọ́n tẹ̀ ìlà. ní ọ̀sẹ̀ tí ó kọjá wá lọ à ń sọ̀rọ̀ nípa àwọn kàbáyì àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá orí ẹ̀ náà láṣọ wa a sì dúró ní òkúkú àgbè ìmọ̀ máa pé ìwọ ìwọ tí ó yẹ kí ọmọ ènìyàn kó pé fún àwọn òbí rẹ̀ ìmọ̀ máa pé lára àwọn ẹ̀ṣẹ̀ nínú tàbí ká sọ pé kéèyàn máa ṣe àwọn òbí èèyàn ẹ̀ṣẹ̀ ńlá ni a sì mú àwọn àyà tí wá ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ tò nínú ẹ̀ náà ni àyà tí a máń kà wọ́n kọ́ lọ́rọ̀ bùkálẹ̀ àti àkókò ìlànà ìyá ọkọ̀ bí wọ́n ẹni إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما bẹ́ẹ̀ nínú hadith tó tún tó tún gbajúgbajà anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí láyé kúrò jẹ́nà anábí ní onímọ̀ ìjẹ́nà ayé ẹ̀mọ́ etí ẹ̀ láti jẹ́nà á kún aṣèyáṣe bàbá ẹni tí kì í pé ìwọ̀n rẹ̀ lórí àwọn òbí rẹ̀ ẹni tí ì ṣe dáadáa sáwọn òbí rẹ̀ wọ́n là ń lo bí nǹkan bọ̀ àtẹni tó kún mọ́ tí àwọn méjì ànábi ẹ ẹ má lè ti wọn láyé jù lọ àìwọ̀n ní wà lójú náà. so nínú háyà mi ló sọ́nù Lukman ọlọ́ni. أحسن الإنسان بوالديه حملت أمه وهن وعلى وهن وفصاله في عامين عامين أن اشكر لي ولوالديك إلي المصير biwalidayhi amanat ummu wa wasayna al-insan ọlọ́ni ẹ̀rí àti àti àti ká láṣẹ fọmọnìyàn dáadáa fáwọn òbí wọn ọ̀rẹ́ yẹn ni ká ṣe dáadáa sáwọn òbí wa dáadáa ọ̀rẹ́ yẹn ni mo dẹ̀ yẹn náà torí ẹlòmíràn sọ pé òbí tí ò tí ò tọ́jú wa ọlọ́run sì fi sọ wá da tó ní ká dà ṣé irú òbí bẹ́ẹ̀ ṣó lẹ́tọ̀ọ́ ká ká tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ ni á tọ́jú ẹ̀ torí pé kí ni òun ti fail lójúṣe ti ẹni ẹ àwọn ògbúdọ̀ fail lójúṣe tiwa so ojúṣe ti ẹni pé ó ti ọlọ́run ti ní kó mú wa wá sáyé kó sì tún kó tọ́ wa kó fi tá a fi jẹ́ èèyàn tá a sì fi gbáyé kó fi lé wa lọ́wọ́ ṣùgbọ́n ó fail kò fún wa ní nǹkan tá a fi jẹ́ yẹn kò sì fún wa ní nǹkan tá a fi báyé àwa sọ́ọ̀bù fúnra wa láti jẹ́ yẹn asọ́ọ̀bù fúnra wa láti gbáyé ẹ̀yin òbí bẹ́ẹ̀ àwo wà á ṣe dáadáa sí torí tó bá jẹ́ ọ̀pọ̀ ìdí àkíyàmọ̀ tóun bá ń jìyà kóun ò ṣe dáadáa sáwa àwọn ò ní jìyà káwọn ò ṣe dáadáa sí olùkóyè bẹ́ẹ̀ ẹ̀ òun máa jìyà pé afúnlọ́mọ aníkótọ́ kótọ́ so tó bá jẹ́ ọ̀pọ̀ ìjọ yẹn òun máa jìyà nù àwọn ò ní wá jìyà wípé àwa náà yà ní kó tọ́jú òbí rẹ̀ ò tọ́jú ẹ̀ torí pé ọlọ́run ọba ṣàlàyé bí òbí wa bó ṣe ṣe wàhálà lé wa lórí tó pàápàá jùlọ ìyá ẹ wo ìyá tí ìyá tó jẹ lórí ọmọ ẹni ọkùnrin mi ìyàwó rẹ̀ ó máa bẹ nínú oyún nínú oyún ẹ náà yóò sì máa lù ú ọlọ́run kò ṣọ́ wa mẹ́wàá ọlọ́run ni àdìsúkúrú lì dandan ni o ẹ máa dúpẹ́ fẹ̀yìn ọlọ́run ẹni pé tá a bá padà sí sọ́dọ̀lì sọ́dọ̀ àtàkà ọlọ́ni níbi ìjọsìn ló ti bẹ̀rẹ̀ wọ̀kọ́bọ̀ ọ̀rọ̀ buka alẹ́ àti abúlú ìgbà yìí kódà nínú bíbélì bó ṣe tẹ̀léra wọn náà nìyẹn nínú bíbélì in the book of Exodus chapter twenty láti verse one bíbélì ni olúwa sì ní fún Mósè wípé pé kó sọ fún gbogbo àwọn ọmọ Ísírẹ́lì pé ẹ gbúdọ̀ sí ọlọ́run míì yàtọ̀ sí èmi ẹ sì gbúdọ̀ mọ èrè kéré fún ara yín ó kà á ti di bẹ́ẹ̀ èyí tí ń bẹ nú omi èyí tí ń bẹ nú ilẹ̀ torí pé èmi olúwa yín ọlọ́run owú ni mí. verse three or two ó ní bọ̀wọ̀ fún bàbá rẹ àti ìyá rẹ kí ọjọ́ rẹ kí ó lè pọ̀ lórílẹ̀ so ẹ rí i pé àfẹn tó bá fẹ́ ṣàbòsí nìkan ẹnìkan lánàá ló bá ní à ẹ àwọn ò ṣe máa sọ pé Quran ó jọ bíbélì kò ṣe máa ní í jọ torí pé nígbà tí Ànábì sallallahu alaihi wasallam nígbà tó dé Madina àwọn tó bá ń bẹ̀ Christian ni wọ́n kóso ibẹ̀ yẹn ló ti láǹfààní láti da ẹni tí ń bẹ nínú bíbélì ló ní àǹfààní láti dà sínú alukur'an ló fi jẹ́ pé àwọn ibìkan àti ẹ bá ń kà nínú alukur'an ẹ ẹ tẹ bá ń kà nínú alukur'an yóò máa jọ tó wà ní bíbélì mo ní ẹ̀hẹ́ ó ní ẹ̀ ìbá wa mọ̀ kó mọ̀ mọ̀ sí ọ̀rì yẹn wa ìbá dáa kó kàn rárá mọ̀ lọ jẹ́jẹ́ tiẹ̀ torí pé kò mọ̀ pé special striker ló pàdé ẹ̀ka ló mọ̀ pé special striker ló pàdé kò tiẹ̀ ní sọ̀rọ̀ yóò rà máa lọ jẹ́jẹ́ tiẹ̀ mo mọ̀ pé tó bá mọ̀ mi ga yóò pè mí ní antichrist mo ní ẹ̀ẹ́n èmi náà máa ń fà sí rìn mo ní wà nígbà tí ọlọ́run dá sánmà àti ẹlẹ̀ ó dáa fún ọjọ́ mẹ́fà kí ló ṣẹlẹ̀ níjọ́ keje ọlọ́sinmi ọlọ́run sì sinmi ó tún tura wá wọn tó ní ànẹ́bí dàkọ́ lọ́dọ̀ yìí ọlọ́run wà á kọ́ kọ́lá kí náà sábà wá ti wọ́n máa wọn máa fi sí tàtìláyà wọ́n máa má lè lóko ọlọ́ni lóòótọ́ la dá sánmà àti ilẹ̀ fún ọjọ́ mẹ́fà ṣùgbọ́n ọjọ́ kejì àkàlẹ̀ o. ọlọ́ni nothing of fatigue has ever touched us or weariness. èwo ni wọ́n á dà kọ́ nu ara wọn sí. ó dá bíbélì tó sọ fún wa wípé ọlọ́run kábàámọ̀ tó ń dé èèyàn ó sì dùn ún ní ọkàn rẹ̀ torí ti mọ nǹkan tó lè ṣẹlẹ̀ níwájú ọlọ́run ti ní òun mọ̀ pé àwọn ẹyẹ lè dáràn òun ló ṣe kábàámọ̀ ọlọ́run ti wọ ìkábàámọ̀ mo ṣàfọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ ló bá kú omi ẹ̀ ó lè sì dánfọ̀ ni so àwọn nǹkan tí wọ́n máa ń sọ nìyẹn láti confuse àwọn èèyàn bí ah, ẹ má da ọlọ́run kùránì wo wọ́n á máa wá wo tọwọ́ wọn pé is the most authentic bẹ́ẹ̀ sì ni bàbá tù ẹni tó gbé lọ́wọ́ gan yóò sálọ gbà sóhun tí mo gbé lọ́wọ́ láti ẹjọ́ yìí sọ̀rọ̀ náà ní ṣkúrú lì dandan ni ẹ máa dúpẹ́ fẹ́mi ọlọ́run ẹ máa dúpẹ́ fẹ́mi ọlọ́run wọ́n lè wà àrídẹ́ ìkà àtàwọn òbí yín náà bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ fẹ́mi ọlọ́run ẹ máa dúpẹ́ fáwọn òbí kó wá ta bára wa pẹ̀lú bá a ṣe rí lẹ́nu bọ́rọ̀ bá bí wa abẹ́jẹ́ kẹ̀kẹ́ ni wọ́dà kọ̀díṣàn ta wa ó tẹ́ wa lọ́rùn ni o àbí ó tẹ́ wa lọ́rùn torí pé wọ́n kọ́kọ́ bí wa sáyé torí pé àwọn olóyìnbó bọ̀ wọ́n ní the dead tells no story ẹni tí kú òkú sí ẹni tí àwọn tí wọ́n lọ máa ń jí pẹtrol níbi tí táǹkà bá ṣubú sí bóyá tí iná bá wá ṣẹlẹ̀ tí iná jókòó ọ̀pọ̀lọpọ̀ kódà àtẹni tí ò mọ àtẹni tí ò mọ ọgbọ̀n tí iná jó wọn ta lẹni tí wọ́n wàá kí ìdẹ́gbẹ́ wá ṣàlàyé fún abó ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ kú sí ìdẹ́ tẹ́sán sọ̀rọ̀ ọlọ́ni ẹ máa dúpẹ́ fún mi o tẹ́ ẹ bá ti wá dúpẹ́ bèrè ọlọ́wọ́ báyìí torí pé ọ̀nà wo là ń gbà dúpẹ́ fọlọ́run níta wa òun náà nínú kíkí torí fọlọ́run bá sọ fún anú al-Qur'an ọlọ́ni inni anallah la ilaha illa ana fa'budni wa aqimi salata li dhikri ọlọ́ni inni anallah èmi ẹlẹ́dàá yín whether you like it or not whether you accept or not whether you take it or you leave it èmi mo dá yín la ilaha illa kò sì sí ọlọ́run ọba kankan lẹ́yìn èmi ni mo dá yín ẹ bá máa pé nǹkan mi wàhálà ti yín yẹn àmọ́ kò sí ọlọ́run kan lẹ́yìn mi mo dá ifá abúdínì is an instruction èmi lẹ́yìn máa jọ́sìn fún láàṣọ ìsàlágún wọ́n là option lápò ẹ̀ ní choice ẹ̀ sì ní option fàbùdìní ẹ máa sìn mí wá kí mi sọ láta lè dìkìrì ẹ wá máa fi irun kíkí ẹ máa fi ṣe ẹ máa fi ṣàdìkìrì fún mi ẹ máa fi irun kíkí ẹ máa fi ṣèrántí fún mi ẹ máa fi irun kíkí ẹ máa fi dúpẹ́ fún mi náà lọ́wọ́ wa fi wá pé ẹ̀ wàmọ́ àwọn ọ̀dọ̀ àdìkìrì gbogbo ẹnikẹ́ni tó bá ti fi hàn kíkí lẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ò bá ti dúpẹ́ fọ́lọ́ fàyínà lẹ́wù máa iṣẹ́ takà bọ́ǹkà ọlọ́ọ̀ni ìgbésí ayé ti ń gbé lọ iná àjò nira ẹ ìlú torí bẹ́ẹ̀ bá àbíyí ni ẹ àsìkò tá a máa ń ṣiṣẹ́ àsìkò onígbọ̀n ẹni tó ń rí ẹ náà ó lè gbádùn kẹ ọlọ́run wọn náà gbé dìde tó bá jọ́ bẹ̀rẹ̀ àlùkìyàmà wa nahshuruhu yawma al-qiyamati a'ma ọlọ́run tó bá jọ́ bẹ̀rẹ̀ àlùkìyàmà á tún wá gbẹrúfẹ́ ẹni bẹ́ẹ̀ dìde láfọ́jú yóò máa challenge authority ọlọ́run pé ìdọ́lọ́run lima ashartani a'ma èyí ṣe ìdọ́lọ́run tó fi gbé dìde láfọ́jú wọ́pọ̀ ní kóńtò basira nígbà tí mo ti ń bẹ láyé kéde gbé lójú mi rìnà ọlọ́run kọ́ ọ̀la kàdáàlì bẹ́ẹ̀ ni ojú rẹ̀ rí lọ́tọ́ àmọ́ àtẹ́tíkà ha àyàtúná wà nà sí ìta ha àwọn náà ń fa àwọn àmì wa hàn ọ́ wà nà sí ìta ha òun sọ pé kò sí tó kàn nípa rẹ̀ ọlọ́ni wọn kà dáa nìkan nìyẹn omi tó ń sà bẹ́ẹ̀ náà ni lónìí àwa náà kò sí tó kàn àwa náà nípa rẹ̀ lónìí torí pàtó ń bẹ láyé kò sí bó ṣe tó kò sí bó ṣe pera rẹ̀ àmọ́ lónìí àwọn wàá sọ fún ọ pé àwa la lọ́jọ́ òní ìwọ rò wípé ìwọ ló lànà bẹ́ẹ̀ sì ni ìwọ kọ́ ló lànà àwa náà la ní ṣùgbọ́n a kàn fún ẹ afẹ́lẹ̀ ajé o ṣe bó ṣe wù ẹ́ lónìí o ní famada omi kú wọ́n ti wọlé náà sọ lónìí o ní ní agbára o sì ní rẹ́ni kankan rẹ̀ lọ kó wá káwá dúró lé ní ìka kó wá pe ẹni tó fẹ́ ràn lọ́wọ́ ẹ̀ kó wá pè náà ẹni tó fẹ́ pè kó wọ́n ràn lọ́wọ́ gan òun fúnra rẹ̀ gan ò tí ì mọ ibi tó rọ̀ ló jáde sí i abẹ́lẹ́wọ̀n bá ní dọ́là ọlọ́run kò ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run kọ́ máa ṣe wá lẹ́ni tí ó pa nǹkan papọ̀ mọ́ lọ́hùn tí ó sì máa wò pé ojú ọ̀nà ló ń wà ọlọ́lá àwọn ọ̀nà kò tẹ̀lé ìlànà. الحمد لله بنعمته تكمن الصالحات الحمد لله الذي أحيانا بعد ما متنا وإليه النشور الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا أدب فمولون أدب فمولون بعد كسي ọlọ́run àti adúgbẹ́ fún ọba tó ṣe wá ní mùsùlùmí tó sì ṣe wá lẹ́lẹ́sẹ̀ àlàáfíà àìrí mẹ́ṣẹ̀ islam wa mọ́ ọlọ́mọ ṣàdán fún wa tí ìbá ṣe pé àwọn onírangaraga tó dé ní ìsìn tó jẹ́ kí wọ́n máa fẹ́ wanu sáwa mùsùlùmí ẹlòmíì bẹ́ẹ̀ bá mú glass cup lọ́wọ́ àbí tẹ́ bá mú rọ́bà cup lọ́wọ́ tẹ́ bá fi ń mọmi èyí á ah, asitafula ẹ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ ẹ fi glass cup mọmi ẹ fi rọ́bà cup mọmi sáànà bí fi glass cup mọmi ni igbára náà bí fi mọmi <laughs> àbá àwọn ní àwọn ní kan nù àbá ní ọ̀dà àwọn fún lómi ọba ni ha ẹ̀ ń momi inú ọ̀rá subhanallah ẹ̀ bẹ̀rù ọlọ́run ṣáná bí momi inú ọ̀rá ọ̀dà kí lọ wá fẹ́ fi mú igbá ni wọ́n nígbà tó yọ igbá yẹn jáde <laughs> ṣẹ̀fẹ̀ àwọn igbá tí wọ́n ti ha yẹn ni wọ́n á tó fi gbẹ bẹ́ẹ̀ ilé tó mú mi. ìkan ní ìyàwó rẹ̀ ń bímọ ó ń lébọ̀ lọ́wọ́ ó bá tilẹ̀ fún mọ́ and the woman laboured to death. kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ kí ló dé tó o gbọdọ̀ sọ hospital àbí kó o tiẹ̀ pé personnel tó lè attend sí ọba tó fi bẹ́ẹ̀ ọba tó dì í bẹ́ẹ̀ ẹ́ náà ni ó kù nǹkan rẹ̀ àbá ọmọ àlè ni ìwọ ṣe jókòó tí kọ́ ọmọ ẹbẹ̀ náà pé kọ́ lọ́wọ́ fún lóyún ọṣẹ kì í mọ́lẹ̀ ẹni kọ́ wá kì í mọ́lẹ̀ kó máa bẹ lọ́gbà ìwọ lọ́wọ́ mọ́ṣàfóbìnrin lóyún àti nínú àná tọ́pọ̀lọpọ̀ máa ń o tí wọ́n máa wá sáásábẹ́ súnà irọ́ ni wọ́n pa torí pé àdìsí anábì sallallahu alaihi wasallam fún àgbẹ̀ mo ti kà àdìsí anábì anábì ni wàsákàtà àrùn àṣìyà ọlọ́run fún wa ló fi ara ẹ̀ là ń kà lọ tó jẹ́ṣẹ̀ ẹ̀ gbọ́dọ̀ dẹ́ṣẹ̀ ní dẹ́ṣẹ̀ ni wàsákàtà àrùn àṣìyà ọlọ́run tó wá dákẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa kì í ṣe pé torí gbógun gbàgbé o rahmatan lakum kó máa jẹ́ ìkẹ́ fún wa so tí wọ́n sọ pé kódà ààrẹ ìdí inú ọdẹ pé ẹsẹ̀ ni wọ́n fi máa rìn tó wàá mú pọ̀pá lọ́wọ́ wọ́n ní a ah, ànẹ́bí ògùn mọ́tò pé ẹṣin àti ràkúnmí ẹ dákun nígbà náà kí ni ń bẹ.